أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير هدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́n ọba atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ànábì Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ àti ìgẹ̀ náà kò mọ̀ bá kó bá àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà lápapọ̀. ní tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa fa Suratul An'am tí. Ambalo, ń bá lọ. ẹ̀rí pé tí a kà fúnra wa gbẹ̀yìn òun náà ni àwọn àníhàn àwọn ẹranko àwọn dábà tí wọ́n bá sọ ọ́nà wa ta la ṣe lẹ́tọ̀ọ́ fún wa. àtàrà yìí náà láti yọrùkọ sọ́ra yìí pé suratul àníhàn sura ń sọ̀rọ̀ pa àwọn ẹranko bíi dábà ràkúnmí màálù ni àgbo ní ewúrẹ́ ni tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ fún wa. àyà tí a ti dúró náà ní àyà one forty four. tọ́lọ́ba subhanahu wa ta'ala tí ó ti ń takò àwọn kèfèrí tí wọ́n ń ṣe léèwọ̀ àwọn nǹkan ẹranko tọ́lọ́ba subhanahu wa ta'ala tí ó ṣe lẹ́tọ̀ fún wa. ọlọ́run níta ló ṣe àwọn ewúrẹ́ léèwọ̀ àwọn àgbò àbíra nkúmi àti màálù sákọ rẹ lẹsẹ léèwọ̀ ni àbábọ̀ àbí tó wà nú ẹ̀ ọlọ́run á challenge wọn pé am kuntum shuhada idh wasakumullahu bihadha ṣé ọjọ́ tó lọ́ba subhanahu wa ta'ala tó ń ṣe wà sí yàrá ṣe wà ń bẹ̀ ni pé eléyìí eléyìí ni kò dáa ká má jẹ famani avilam ẹni kò sẹ́ni tó yà alábòsí tó mímọ nìfutárọ̀ àlàlọ́ ìkẹ́sìbà fẹ́ntì ń parọ́ mọ́lọ́ ọ̀nà àti parọ́ mọ́lọ́ náà ló ń ṣe ní èèwọ̀ kéèyàn pè léèwọ̀ ìtọ́nà pè ní tọ́nà òṣèlétọ̀ kéèyàn lẹ́tọ̀ ni ọlọ́run ní ẹni tó ń parọ́ mọ́ ọlọ́run jù ní. ìwà ń ṣe léyìí yudilla nasa bi ghairi ilm láti máa sọ àwọn èèyàn nù lórí àìnímọ̀ ẹlòmíràn máa yanu paga níbi ọ̀rọ̀ ẹ̀sìn láti máa fi sọ àwọn èèyàn nù. ọlọ́run bá sọ wọn náà tọ́ ẹ lá wọ́n sọ fún aláyè pé ní. tí ó máa jiyàn. wàmínà nọ́ọ̀sì máa ń yọjá àdèrúfìlà bẹ̀gẹ́rẹ̀ ilmi. ẹ máa ráyè tí ó máa jiyàn ń pa ẹ̀sìn ọlọ́run nípa ìdájọ́ òfin ọlọ́run láì nímọ̀. wàlà húdà kò sí ìdíjà tó ń gáìdì ẹ̀ pé bó ti kọ́ wíìrì kò mọ kankan. wọn á sì máa dá sọ́rọ́ ẹ̀sìn. wàlà kìtàbùn munir tí ó sì sí tírà kan tó gbára lé. irú àwọn yẹn báyìí wọ́n mọ sọ̀yàn nù láwùjọ ọlọ́run alábòsí tó tán wọn ò sí. tòkpẹ́rù mi ṣàbòsí tiẹ̀ fún ẹ̀yìn ẹgbẹ́ rẹ̀ ní ntí ò bá mú ní tọ́rọ́ náà ò fẹ́ ká ṣàbòsí gẹ́gẹ́ bó ṣe wà nù alhadith al-kudusi wà ń bẹ̀ pé ní inni haramtu zulman ala nafsi mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ fún rárá mi wa ja'altuhu bainakum muharrama mo á ṣe léèwọ̀ láàrin yín náà fala tadhallamu ẹ má ṣàbòsí fún rárá yín. àbòsí fúnra wa tí ò bá mú ni ṣùgbọ́n ètò wa wúwo jù tó burú jù ní kéèyàn tó máa wá ṣe àbòsí pàápẹ́ ní ń parọ́ mọ́ lọ ìtọ́lọ́hún wí ọlọ́lọ́hún wí ìtọ́lọ́hún sọ ọlọ́lọ́hún sọ ọlọ́ni inna Allaha la yahdil qawma zalimin gbogbo àwọn tó bá já lábòsí pátá ọlọ́run lòun ní fọ́nà mọ́ wọn ara àbòsí ṣíṣe òun náà ní máa dá sí òfin ẹ̀sìn ọlọ́run nǹkan tó ní ṣe pẹ̀lú halal tó ní pẹ̀lú haram láì nímọ̀ nípa ẹ̀ àbòsí ńlá ni ìyẹn ló fàtẹ́ pé ń tá àbámọ̀ ká má jẹ́ owó lẹ́nu wa ká sọ pé a mọ̀ àwọn ẹni ṣíwájú wa wọ́n jẹ́ kélé mọ́ra wọn lẹ́nu dé pé ní gbogbo nǹkan tó bá sọ lófin ẹ̀sìn wọn á máa sọ Allahu a'lam kódà nínú àwọn àfẹ́ni ṣíwájú tó ní Allahu a'lam nisful ilm ìdajì mọ́ni pé tẹ́yẹ̀ máa sọ Allahu a'lam lórí mọ́sálà tí ó mọ ìdajì mọ ni ìdajì yóò kò ní kọ́ múra láti mọ. ọlọ́wà subhanahu wa tó wá ń sọ fún abáyé pé ní a'udhu billahi minash shaitani rajim. qul la ajidu fi fi ma uhiya ilayya muharraman ala ta'imin yat'amuhu. على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير أو لحم خنزير فإنه رجس أو فسق أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم ọlọ́ni kol ọlọ́ni kánábì sọ pé nílà ájìdù mi ò rí fíìmà óhìyà ìlàyà nínú tí ọlọ́ba sùhánà wa ta'ala tó ṣe léèwọ̀ fún mi. mo rí muharraman nǹkan mo rí afwan mo rí nu tọ́lọ́mọba sùn ránṣẹ́ sí mi mo rí muharraman èèwọ̀ ń bẹ àlàtọ́ ìmì ìfẹ́ni tó bá jẹ́ nínú tọ́lọ́mọba subhanahu wa ta'ala tó gbé fún mi lófin mo ò rí èèwọ̀ ń bi nǹkan jíjẹ tẹ́ ẹ bá jẹ́ mẹ́ ilá àyàfi àwọn ìjọ jẹ́ wọ̀ bẹ̀rẹ̀ ayakú nàmẹ́ ìta àyàfẹ́ tó bá jẹ́ òkú bẹ́ńtẹ́ ètò ti kú kalẹ̀ ayé màmá tàbí gẹ́rì zakati ṣẹ̀rẹ̀ ìyá yẹn pé tó bá kú táàrí dúní dúdú tó bófin ẹ̀sìn òun là ń pè ní mẹ́ta tá a bá ń pè ní jífà tẹ̀ pé jífà yìí èdè kílò náà èdè làrúbá yẹ kí bọ́dì nǹkan tó wà lẹ̀ òun là ń pè jífà tó ti kú ṣùgbọ́n jífà nínú èdè làrúbá ẹ̀dín tá à ń jẹ àti tá à lè jẹ tó bá láti kú odidi kíni odidi jífà bọ́dì tó ti kú kalẹ̀ òun là ń pè jífà. ọlọ́run ká nàbí sọ fún wa pé inú tọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún mi inú tọ́lọ̀ ń sọ ní nǹkan ọ̀fìn fún mi ní jíjẹ mo ò rè wọ̀ ń bẹ̀ ju tó ti kú kalẹ̀ lọ tí ò bọ́ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ jẹ nǹkan tí a dùn. nígbà táwa lè jẹ tá nǹkan tó kú kalẹ̀ ní tá wà lára rẹ̀ ojú rẹ̀ ní awọ. ìkan nínú àwọn ìyàwó anábà mùsùlùmí ó lẹ́ran Maimuna ẹran ikú kò bọ́bẹ̀ wọ́n wá ń wọ́ náà fẹ́ lọ jùnú anabi na ẹnna yẹn mọ junu àwọn yẹn lọkẹ yìí náà mọ yìí ta òkú mbẹntẹ ni anabi ni ẹ bá kú mọ awọ rẹ fatanfaatun fàǹtàfàtò bí ha kẹ́ẹ̀tì ráǹfààní tẹ́ fi ṣe yẹpẹ rẹ tó ti kú alẹ́ wa wọ rẹ̀ káwa ti dìbàgò ẹ̀ ká tó ṣe ká fọ́ alẹ́ fi ṣe nǹkan àǹfààní fúnra wa àkàlẹ́ jẹ́ ni inú àǹfààní wẹ̀rẹ̀ alẹ́ fi ṣe jẹ́mọ́ alẹ́ fi ṣe bàtà alẹ́ fi ṣe tẹ́ àtàwọn nǹkan míì tá a bá lè ṣe torí pọ̀pọ̀lọpọ̀ bàtà tí ń kálukú wa náà ń lo àwọn ẹran náà ti ṣe bóyá tẹ́ àwọn nǹkan fún wọn nípa wọn ní wọn lo awọ wọn. a lè fi ṣàǹfààní tí nǹkan bá ti èdè jíjẹ. àbádìẹ tó ti kú iye rẹ ọlẹ́mọ lè fi rìn tì. ẹ wá tọ́jú adìẹ náà dákẹ́ bá mú iye rẹ kó àbá wa ọmọ ń fi yẹ adìẹ rìn tì. ẹran alẹ́ ló ìwo rẹ̀ tó wá fẹ́ ṣe nǹkan àǹfààní tí ò ń jẹ́ jíjẹ. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìwọ jíjẹ ìwọ ni agbọ́dọ̀ jẹ nǹkan òkú bete kó àkówó lẹ́yìn kó àdúrú mọ̀lú ìlàwọ̀ àjùnú àjùnú náà ni. torí pé kò bọ́ bẹ́ẹ̀. ànábì nínú tí wọ́n sọ fún mi tó jẹ́ wọ̀ ònu òkú bete lọ́wọ́ nu suratul Maida tọ́lọ́ wa sọ́nà wa tọ́lá ti sọ fún wa pé ní hurrimat alaykum limaytatu a ṣe léèwọ̀ fún yín àwọn nǹkan òkú ń bete ẹ wá rí àwọn àyàfi òkú ń bete méjì tí èsì wọ̀ ní tálíbà Muhammad asálá ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ mí pé òhìlát liya maytatan wa daman mi àwọn òkú bete méjì kan lẹ́pẹ́ táwọn bá kú bàjẹ́ kò ṣe wọ́n bẹ̀ wàdàmánì àtàwọn ẹ̀jẹ̀ méjì àwọn òkú mbèrè tá lẹ́bìnrin ó sọ náà ní asámọ̀ ẹja ẹ̀yìn pa ìdú ẹja abẹ́rẹ́ bí wọ́n ti dú ẹja rí rárá ìjà táìtọ́sì tó ti ṣèjọ láti bí oṣù mẹ́rin kótó lọ́dọ̀ rẹ ọ̀rọ̀ ojú bí wọ́n ti tọ̀bẹ̀ bọ́ lọ́rùn nínú tí wọ́n ṣe àyàfi rẹ̀ nù. bákan náà walijarod tata gbogbo àná la mọ̀ tata insect ara rẹ̀ ní bí ìrẹ́ máa wà ẹni tó bá mọ̀ ìrẹ́ tó máa ń pa ń lókè àtàwọn nǹkan míì tó irú lélẹ̀ sùn tó máa ń fò tójú bá rọ abẹ kí máa kàn náà abẹ àlìjàrọ́ọ̀dù ni àmì ó pa ń gbé omi lẹ̀ ó kó sínú ẹ̀ ẹ̀rí ǹjẹ́ yẹn máa ń du ibùdó ti dúró ọ̀nà ti dúró lé so. àyùwá omi yẹ pé ní etí àyà sọ́ńbì á rí àwọn exception mi jẹ̀rí nínú hadith tó ayọ àwọn kan kúrò mẹ́. ẹ tó bá dúró ti àyà lè kẹ́ pé àyà Kùránì nìkan ni ó tó lọ hadith ajẹ́ pé kò ní máa jẹja bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ torókùn bètè ní bá ẹja àti bàbá jẹ catfish tí ó máa pa fún ara rẹ̀ lóko. bákan náà àwòdámà mọ̀sífòhà àbí ẹ̀jẹ̀ tí ó tọ́jú sílé wọ̀ fún mi ní ẹ̀jẹ̀ mọ̀sífòhà ẹ̀jẹ̀ tá a dá nígbà tá a dún nǹkan ẹ̀jẹ̀ tá a dá lẹ̀ wàá wà dám lẹ́dí yàkùrùjù mi nà hàtí àyíǹda zakati ha onílẹ̀jẹ̀ tí ń bá ń jáde nínú táǹpa nígbà bá dùn màdùn lẹ́dún ni kànkúmí ni adìẹ ni ẹ̀jẹ̀ tó bá jáde ìwọ ni fàyínà dáàmú lẹ́dí yàdúró ìtìbáàsó fìlìbàdàn torí pé ẹ̀jẹ̀ tó jáde yóò máa jẹ́ nira fara ẹ̀fẹ́ kó jáde ẹ̀rí ìyẹn ní àjẹ dọ̀nbọ̀rọ̀ ní òfin lọ ẹ̀mọ́ dọ̀nbọ̀rọ̀ tó ń gbẹ̀yẹ̀ tí wàá dì í tí wọ́n ṣe nítorí ọ̀gbọ́dọ̀ jẹ nítorí ẹ̀jẹ̀ ni. gbogbo anẹ́tì ṣàkíyèsí ẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ àrùn ara ẹ̀jẹ̀ ní máa ṣe kí ni ló máa ń wà. àníbi tó a sọ pé ni wọ́n ṣàyàfi ẹ̀jẹ̀ méjì náà fún mi kílẹ̀jẹ̀ àkọ́kọ́ àlìkábìdù òun náà ní ẹ̀dọ̀ ẹ̀kọ́ dàbí ẹ̀jẹ̀ wàtò hàn àkàlámà ló jẹ́ bẹ́ẹ̀ nínú ara ẹran èyí lè jẹ yìí ànábì yà ló pé ẹ ó yẹ pé ẹran lòún lẹsùn pé ẹdọ máa à ẹ̀jẹ̀ máa sábà wà ní àlà rẹ ìyẹn ló fàtẹ́ pé ní ìlànà táwọn kan lò lẹ́ni tó bá fẹ́ lu ẹran kó lè bá kó lè bá níìtì lójú àwọn èèyàn tó ń jẹ́ kẹ́jẹ̀ rẹ jáde púpọ̀ àwọn ológun fẹ́ ní tí ò bá mu ni wọ́n wá dùn ní dúdú tí ò ní bá tẹ́sìn mu yẹn gbọ́dọ̀ ṣọ́ra gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀jẹ̀ gbọ́dọ̀ jáde àgbọ́dọ̀ jẹ ẹ̀jẹ̀ ẹ wàá tẹ̀lé bá jáde tán yìí tó kù lára ẹran kọ́ torí ẹran ó sì tó pọ́n àmọ́ ara mi ẹ̀jẹ̀ la yẹ táyì ṣe gan àbí ẹ̀kọ́ ìjà tó wà máa fún ìkọjá kínú ìkọjá alábàtà ti dùn ti gbogbo ètò ìjáde bá ti jáde ètò ìjáde ti tán ní ara rẹ̀ ni ìyókù ntí ẹ̀sìn fojú fò fún wa ni inú àkàtọ́lọ́ ń ṣe léwọ̀ fún wa náà ní ká máa jẹ ẹ̀jẹ̀ aw lahma khinzir abẹ́rẹ́ ẹlẹ́dẹ̀ ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ọlọ́ba sùfàánà ọ̀tàlá ṣe léwọ̀ ọlọ́ni fa iná orí torí ẹ̀gbẹ́ ni àwọn nǹkan wọ̀nyí ẹ̀gbẹ́ ni wọ́n àwọn kàbáyìs àwọn nǹkan tí ò dáa ni ọlọ́run bá sọ́nà wa tààlà ó sì pa wa mùsùlùmí lé tó yẹ pé àwọn nǹkan tí ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa àwọn nǹkan tó dání. ìgbà tó lọ́n bá ń ròyìn ànábì wa Muhammad sallam fún wa pé ànábì ti ń bọ̀ gẹ́gẹ́ bó ṣe wà nù Tàórátì ni pé ìṣesí rẹ̀ ni pé yuhillu lahumu tayyibat yóò máa ṣe lẹ́tọ̀ọ́ fáwọn èèyàn àwọn nǹkan tó dáa wa yuharrimu alayhimul khaba'ith àwọn nǹkan tí ó dáa yóò máa ṣe léwọ̀ ẹ̀bá rí pẹ́sẹ̀ wọn ni a máa jẹ kankan ká máa mọ̀ kan tí ò ní dání ẹ tó bá ní làákà yóò mọ̀ pé ẹranko tí ò yẹ kéèyàn máa jẹ lẹ́lẹ́dẹ̀ jẹ látara ìdọ̀tí rẹ̀ látara ọ̀gbọ́n rẹ̀ àti àwọn ìwà burúkú mi tó wà lọ́wọ́ rẹ̀ ẹ̀rí kò sẹ́lẹ́dẹ̀ nìkan ẹ bá fi làákà gbogbo gbogbo ńtọ́lọ́ ní a tó ní a máa mọ̀ rí pé nǹkan tí ò dání. ẹni tí ń fa sìgá onílàkàyọ̀ pé sìgá ò sí kíni kò dáa ẹni mutí onílàkàyọ̀ ká kàbá ìdọ̀tí lélẹ̀ ìranu ni kánà ọkọ̀ jọ̀gbọ́n ní ìjìtẹ́nibọ̀lì hamurata ìǹkúntà fata jìnnà sọ́tí mímu tó bá jẹ́yàn gidi kẹ́yìfà yẹsẹ̀ áálí lùjùnú ni mọ̀nà àkọlù mọ̀lẹ́ tó ní làákàyọ̀ ti lọ́ fọ ara rẹ̀ yá yá wèrè àbí pàtẹ́yẹ dúró déédéé tó sì mú ara rẹ̀ tó lọ fi ra nǹkan tó sì padà ń já sí gọ́tà ẹ̀kọ́ ńlá kẹyọ̀ kan ilé yóò bá mu. ọlọ́run bá sọ́nà sálá ní ìmọ̀ ẹ̀jẹ̀ tó ti kú kalẹ̀ ìmọ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àti ẹlẹ́dẹ̀ ríjìsùn ẹ̀gbin ni wọ́n nájísùn mòdèrún àwọn ẹ̀gbin tó rẹ kó nira báyẹn ni ọlọ́run bá sọ́nà sálá ó wá ṣe ní èèwọ̀ fún wa lótìfàn bínà tó fi ṣàánú wa amùsùlùmí ògbọ́dọ̀ máa dé díẹ̀ kódà kan ta lówó pọ́ọ́kú owó tí ò tó nǹkan àwọ̀rọ̀ dé díẹ̀ àwọn fiscon àbí ọlọ́ntẹ ní ìwà pòkì gan ni kí ẹ máa jà wọn kàn yìí ẹ̀rí òhìlá lè gáírì láàbì àbáwọn nǹkan pò kí tí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ tí àwọn èèyàn tó dákọ̀ nǹkan míì sí nídẹ̀yìn tọ́lọ́ ayé ilá àìsàkúnà tàbí yàtọ̀ màsíbò hàtàlà gáírì lá minal awsan wal aliya alẹ́tì yàgbúdọ̀ mọ̀ṣirikún fàyínà áza minal fisk nínú nǹkan pò kí náà tó ní tọ́pa sí nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ tọ́pa sí di òun sàá ẹlòmí ò parí di òsàn àtẹ̀jẹ́ lólóhùn fẹ́ fi ṣe tí ò pa nítorí tọ́lọ́hún ó bá ti jáde débẹ̀ ní òsàn kan náà ni ó pa fún. a gbọ́dọ̀ jẹ́ lẹ́yìn náà ẹ̀sìn bóun yẹn sáà tẹ́lẹ́dẹ̀ ṣèbọ́ sáà dù àmì ẹ̀sán dúdú yẹ pé òsàn náà dùn fún àmì ẹ̀sán dúdú yẹ pé ètùtù náà fi ń ṣe. ọlọ́run àti fana àtàlà ó ní ká má dédìí eléyìí náà. ẹ̀yà mọ lóríṣiríṣi tó máa gbé fáwọn èèyàn eléyà fi ṣe nǹkan fún ọ ni eléyà fi wárí fún ọ ni eléyà fi lé arẹ́jìnà tí ẹ ní ilé ògùn owó ní àwúre lélẹ̀ táyì ó pa tí èsè torí tọlọ́ wọn ní àwọn nǹkan tí ò dáni ká mọ̀ débẹ̀ fẹ́ dárúkọ nǹkan míì sí tó yà sọ̀sọ̀rọ̀ kọ ọlọ́run torí pé táǹpẹ̀ ní alfusk ìwà pòkì òní alẹ́ ti wá alukhuruju an ta'ati Allah ila ma'siyati yóò jẹ́ kéèyàn kó bí ìtẹ̀lé tọ́lọ́n yóò sún yàn lọ bí ìṣẹ̀lọ́n gbogbo orúkọ tó wò ó pé tó bá ti pé kéde torí tọ́lọ́n wọ́n máa dé díẹ̀ ẹni ájò ni. adìẹ náà pa ni ẹran bá ti pa nítorí tọ́lọ́n fíìsìkù ìwà pò kí ni. ọlọ́mọ sọ́nà ọ̀tàlá ó wá sọ fún wa pé ní famani tó rọ ṣùgbọ́n dídọ̀rú ra bá wá gbé tó rọ ni pé dídọ̀rú ra gbé tó wà ní situation tó lágbára tó yẹ pé mi fẹ́ bọ́ tí ò rí tí ó jẹ́. ò rí tí ó jẹ ẹ̀rí tó sì ń páyà wàkàfà àlà nafsihi àtàlàm tó ń páyà kẹ́mi ọmọ ti bẹ̀ lọ. fàbùtúrọ̀ gẹ́rọ̀ báàgìn tí ìdọ̀rúra bá gbé yẹn débẹ̀ tó wá jẹ nínú àwọn nǹkan tá a kà á lẹ̀ yìí kò ní tó lè jẹ mọ́ ju ẹran òkú pété lọ ju ẹran ẹlẹ́dẹ̀ lọ jẹjẹ lọ gẹ́rọ̀ báàgìn tó tó wá jẹ náà kò wá kọjá àlà ayé mùrídì lè akili àmìngẹ́rì tìrọ́rì wà láta àdìn tí yóò jẹ́ níjẹ́ ti kọjá là tí yóò máa wù ó lè tẹ́lẹ̀ kàtẹ́ bẹ́rẹ̀ kí ní ìṣe dùn tó lè tí yóò dérú lẹ́mù yẹn ṣé pé déédé tó nídi náà ló jẹ torí àdọ̀rúwọ́rá tó tó kọ́ tòbí ìhùlùmọ̀ àkùrọ̀t dọ̀rúwọ́rá àsọdẹ̀tọ́ ẹ̀rí ìyẹn ń kú lọ ẹ̀mí ẹtí bẹ́ẹ̀ bọ́ wá lówó ẹnìkan kan mú lọ bí ìlànà kẹ́tẹ́ẹ̀dẹ́ tí ó jẹ tẹ́mi rẹ̀ báyà wálẹ̀ kó dá owó padà ǹjẹ́ àmú ni mo lè lásìkò ẹ̀rọ dọ̀rúrà ni dọ̀rúrà tó tóbi ìhùlẹ̀ màdúrọ̀ ẹsẹ̀ sì ti tí ò sọ́nà àbáyọ fún nǹkan mímọ́ díẹ̀ díẹ̀ ń páyà fẹ́mi ara rẹ̀ ètò jẹ́ wọ̀tẹ́lẹ̀ asọ́dí kínní asọ́dẹ̀tọ́ ṣùgbọ́n wá túlẹ̀ bẹ́ẹ̀ ó wá dé ó fi kọ́ ìdá mi ti pé àdọ̀rúratú tòkọ́ dárò bí kọ́dìrì hà tídọ̀rúra bá wá gbé ọ̀sẹ̀ ń wọ̀ déédéé ń tọ́ nídìí náà ni o ọ̀rìn tó mú mọ́jọ ti lọ ẹ̀mí ẹ̀ ti gbẹ èyẹ́ ti ti fẹ́ kú gẹ́mí lọ ní òmù jẹ́mọ́ déédéé tójú ló fi fi wálẹ̀ lẹ́ ọ̀jẹ̀ mu méjì sí ọ̀jẹ̀ tọ́jú pamọ́ bẹ́ẹ̀ ò o ẹni ọ̀rọ̀ bá gbé débi kó jẹ́ àwọn nǹkan tá a sọ yìí kò gbọdọ̀ jẹ́ gẹ́rọ̀ bá kí kò gbọdọ̀ jẹ́ níjẹ ti kọjá là wàlà àádìn kí o sì yẹ pé kò kọjá là kò ṣe tayọ tó nídìí mbẹ ọlọ́ba ní irú ẹni bẹ́ẹ̀ fa inna rabbaka ghafurur rahim ọlọ́run bó ṣàforíjì fún ṣùgbọ́n kí dọ̀lúra mọ́ bá yẹn débẹ̀ kéèyàn wá jẹ́ ìdí òbámu ni ìwà ẹ̀ṣẹ̀ ni ìtakùn ìwé láti fi pé ìsìláàmù yẹn ti tó pé ni níta fìbọnù wa náà ó tún pé asákèésí òwúrọ̀ jẹ́ tó dáa òwúrọ̀ jẹ́ tọ́nà wa sùfánù àtàlà tí ò fọwọ́ sí ẹ̀rí pé àyà yóò sọ àwọn nǹkan tó jẹ́ wọ̀ pé kálíbi sọ ma pé òun rí èèwọ̀ ń bi tọ́lọ̀ ń fi ránṣẹ́ sí mi ju àwọn nǹkan yìí lọ nǹkan mélòó ló ká mọ́ ẹ wá ní fáwọn nǹkan tó jẹ́ èèwọ̀ lórí wa ó ju mẹ́ta lọ bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ níbi nǹkan jíjẹ yẹn la fi rúnú àfa mi tọ́jú pé ní áyà yìí àwọn ẹ̀rí mi ti wá tó ti nà sáka rẹ̀ tó ti parẹ́ àmì sọ pé no pé èlò kọ́ wa ni kí mi tó wá wá kó tó wá ṣàfikún ẹ̀ torí pé náà kẹta àlejò ni àṣìbá àwọn ẹranko àbíjà ẹgbẹ́ tá a bá dúró lórí ara yìí àyà ayẹ́pẹ́ nǹkan tá a lè jẹ yóò kéré olóòníkíní àwọn ẹ̀kúnbete àti ẹlẹ́dẹ̀ nìkan kó lákòó sájà ṣùgbọ́n àwọn ẹ̀rí mi wà nù àhàdìsí rọ̀sọ́lá sọ́lám tó sọ̀rọ̀ pa kàṣíbà àwọn ẹranko àbíjàwara tó yẹ pé máa ń pa ẹranko mí jẹ kéèyàn mọ̀ kìnìún bí ejò bí táìgà ẹkùn olóńgbò gbogbo ayẹrẹ kó abidjan wọn abẹ́ àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ jẹ wọn. wàkúlù vi mìkìlábí mìnà tọ́yìrì àti gbogbo ẹyẹ tó bá ní èyí kánádì fi dẹdẹ bí kíni bí àṣà ẹyẹ kánákáná sọ́nà ilé kaná. ayọ̀ ṣẹ́pẹ́ ní ńgbà tí ó bá yọ èyí kánáà gẹ́gẹ́ bíi agbára tó lọ́n fún tó bá fi fún ní tí ó gbé báyìí ń gbé lókè ni kò sì ní jábọ́ yóò sì wọnú gbogbo ara nǹkan. ọlọ́run ní ká má jẹ́ ìbẹ̀rẹ̀ láti rí alhimar alahli kẹ́tẹ́kẹ́tẹ́ tá à ń sìn ní ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tọ́lọ̀ ní amájà táwọn ẹranko fi náà bí ẹranko tó bá ní ọ̀gàn gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀rí pé súnà anábì àwọn sàlá ó wá ṣàlàyé rẹ̀ fún wa ó ṣàlàyé rẹ̀ yẹn láfi ní bàmọ́ lórí àyà yìí tó kò sọ pé dèédé tó jẹ́ ìwọ̀ nínú jíjẹ kò tẹ́sí pé ó tún kọ àwọn nǹkan míì tí a rí ẹ̀rí fún pé ní tí ò dáa ká jẹ ni ọlọ́mọ asọ́nà àtàlà ní fa iná orí jésù ẹgbẹ́ làwọn kan yìí wàá wá ṣáàbì ló lè kólé muharram á ní ẹ̀gbin gbogbo nǹkan tó bá ti jẹ́wọ̀ náà lẹ́gbin fa iná lè muharramati kullaha rijsun wà khubuth gbogbo nǹkan tó bá ti jẹ́wọ̀ pẹ́sì ni a máa jẹ kódà kọ́ ọmọ díẹ̀ gbin àbọ̀ ọmọ díẹ̀ látọ̀jú ọ̀lẹ́ ní ẹlẹ́dẹ̀ mọ̀gbọ́tẹ̀ ẹlẹ́dẹ̀ torí pé ọmọ ẹ̀dẹ̀ kìíní máa ń dọ̀tí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀ máa ń kọ́ tó ń mọ́ nígbà tó ti ní àmọ́ jẹun ẹ̀gbìn ní bólóńgbò ẹ̀ ti fáyè tó kí yóò jẹ ẹ̀gbìn ní jíjẹ rẹ̀. wàyí amínà kaba ìsìlì mùsàkàrọ̀ alẹ́tì àrọ́mà aláwọ̀ alẹ́ ìbáde ìsìyánà tàlàhù wàtẹ́kìrìmọ̀tàn àn mùbàṣárà tìlkàbí tìrìjì. ọlọ́mọba sọ́nà wa tààlà ó sàwọn nǹkan ilé wọ̀ fún wa láti fi tọ́ wa náà ni láti fi pọ́n wa lé kúrò ń bíi àwọn nǹkan tí ò da àwọn nǹkan ẹ̀gbin. wàyú kásù tafasílì rijsil muharram mina sunna àwọn nǹkan tó wá jẹ́gbin ibò láti tó wá gbọ́ yé dáadáa àwa padà sídi kíni sídi sunna anabi muhammad sallallahu alayhi wa alihi wa ala alihi wa sallam nítorí kíni fa innaha tufassiru al-Qur'an torí pé sunna ni mo ń tó al fún wa. wọ́n ní ká yọ sàká bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ wà á tún sàká káyọ̀ sàká èmi ló ti yọnu aṣáájú bóyì lọ́dún yìí kéré tẹ̀ yọ ẹ̀sìn e rí èyí káyọ̀ sàká ẹ̀sìn lówó ẹ̀ ìwọlẹ̀ ti rí inú Kùránì ayọ̀ Sunna ni wàá ṣàlàyé fún wa iye tá a yọ bó la ṣe yọ ẹ̀rí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọ̀run táǹkì wà kí mo sọ́la ẹ̀sìn aláwọ̀ pẹ̀rẹ̀ kábàrà ẹgbẹ́ sókè sáré yẹn nínú alukur'an àti inú àwọn nǹkan elizamat tẹ́ máa fi mú àwọn tán ní kò sí hadisi nù àwọn anírọ́nà lọ gbóyà mi wà lẹ́nu pé èyí tó bá ta kò kurani ni àwọn ògá bóòlù ọ̀sẹ̀ mọ̀ èyí tó ta kò kurani bìrùkú lè kakọ́ sọ̀rọ̀ alimọ̀rí dọ̀sẹ̀ tìmọ̀ pẹ̀lú làákàyè tí sáré ọ̀nà tẹ́tí bá wà pé kò sí alukura kò sí hadith kí ni làákàyè ẹ ṣe ń sáré ẹni tó wá mọ tó àdìsí pé látara òdo tí wọ́n jẹ́ olódo tó jẹ́ ànímọ̀ ẹni bóyá tí wọ́n kírun ẹ ànábì kì ní ẹ̀kan wá rí ànábì tó kì ẹ̀kan náà tó wá rí ọ̀tọ̀kẹ́ dáko kí náà sọ fún wa náà àdìsí náà kọ́nu ṣẹ́kẹ́ àdìsí ẹ̀ ń tẹ́rọ pé tó sọ sọ nìkan ni bẹ́ẹ̀ bá tẹ̀lé kó kè é tó máa ń dìbò kè é ṣé kò sọ̀rọ̀ mbẹ́ aláàpá tó sẹ́ni ká ní aláàbí sí aláàpá ẹ̀ máa ṣe kí ni sọ fún wa àdìsí àbí iṣẹ́ ànábì ńkọ́ kí ni hadith torí pé kò sọ pátá fífẹ́ dìfẹ́ǹdì ara wọn lórí ààyè o sẹ́kù ilẹ̀ tí wọ́n ń kírun wọ́n á di wọ́n ti máa pòrì ẹ kì í àkàrà ànábì àkàrà tó wá rà yìí àkàrà tó wá rí. àtòrí ẹ̀fíkẹ́ sánẹ́dù lẹ́ mú wá fún wa torí pé kò sọ pátá fẹ́ dá tó fẹ́ dìfẹ́ǹdì ara yẹn. sọ àwọn nǹkan míì tó tó jẹ́ wọ̀ àtọmọ ẹgbẹ inú kíni inú hadith tí a bá dúró lórí àyà yìí nìkan àwọn nǹkan mí bẹ tó yẹ pé ẹ̀yin ó máa rọlù bí kò máa jẹ kò máa jẹ kíni kò máa jẹ olóńgbò ara ẹni tí ń jiyàn pé òun rẹ̀ rí tó ní kò máa jẹ tó ní kò máa jẹ jò ẹ ló múra kankan lórí ẹ ní kò sẹ́rì nígbà tó padà sọ nínú àwọn alukurani yìí náà ni ẹnu wọn jẹ́ ó kọ́ mi lọ ká máa pọ̀ ní kúránì ká máa pọ̀ ní kúránì yìí nù gẹ́ni ò bá dá tọ́ bá dàlí kúránì yìí àwọn oníkúránì àwọn tó ń gbọ́ kúránì yìí kò yẹ ká máa jẹ́ kúránì yìí nǹkan mi lọ yẹ ká máa jẹ́ ẹ̀rí. wọ́n torí pé súnà òní ó tu alukurani fún wa wàtò bá yín lè mọ̀ súdà mi nù nítorí gbàlérò mi òní ó sọ ṣé kúránì ṣe ó ṣe lóńgbò léwọ̀ kùránì ṣe léwọ̀ ẹgbọ́n kùránì sọ ló ń wọlé wọ̀ kùránì ṣe léwọ̀ nítorí pàdé ìdílé wa sọ ti ẹ gbà lérò fún wa nínú tọ́lọ̀ ń ròyìn ànábì kó wàyù harimu aleyhim lakaba gbogbo nǹkan tó bá jẹ́ pé a máa ṣe kíni a máa ṣe léwọ̀ ayé gbogbo nǹkan tá padà rí yẹn náà nínú nǹkan tí ó jẹ́ pé tá a gbọ́dọ̀ jẹ ni ó ti sọ fa ìza kánà Allahu ta'ala lamu yuharrimu min al-mata'im illa فالتحريم لا يكون مصدره إلا شرع الله دل ذلك على أن المشركين الذين حرموا ما رزقهم الله مفترون على الله أنت أنا باتما كوي أولو نيشن كالي ويا تباسو باسو أتتانا يباسو ìwáṣe nǹkan mi léwọ̀ tán kẹfẹ́rí ṣe nǹkan léwọ̀ ajẹ́pọ̀ ń parọ́ mọ́ ta ni ọlọ́ọ̀ba ni ń parọ́ mọ́ ìṣe nǹkan tọ́lọ́run ṣe léwọ̀ torí pé gbogbo tọ́lọ̀ ń ṣe léwò ti ṣàlàyé ẹ̀ fún wa. mùtàkọ̀ wìlú náà alẹ́ yìí má làmì yẹ kò lóye tọ́lọ̀ òwì ni wọ́n ń wí tábàlẹ̀ yẹn takọ̀ wálà torí yẹn pé ó sọ ní tí ò sọ ó wá lẹ̀ mọ́. ẹ̀rí ẹ̀ ń parọ́ mọ́ lọ́wọ́ bá ní. ẹ̀rí pàtí kàṣíwájú gbogbo tó kèfèrí tó ṣe léwọ̀ fúnra wọn tọ́lọ̀ bá subhanahu wa ta'ala tí ò ṣe léwọ̀ fún wọn. ìwádìí tọ́lọ́ bá sọ́nà wa tààlà ṣe léwọ̀ fún àwọn alul kitab àwọn kan wà tó jẹ́ pé ọlọ́run ṣàfikún ìwọ̀ fún alul kitab lọ́lọ́run wa ń darúkọ nínú àwọn àyà tó tẹ̀lé pé wa ala alladhina hadu ẹ̀rí harramna kulla dhi zufur gbogbo àwọn tí wọ́n jẹ́ yẹ̀wúdí aṣeléwọ̀ fún wọn gbogbo nǹkan tó jẹ́ nǹkan ilé ìkànnà kàlíbùl gẹ́gẹ́ bíi làǹkọ́mí gbogbo tó lè kánná aṣẹ́léwọ̀ fún wọn. wàmínà ìlúbákọ̀rọ̀ wà lùgánàm látara màálù àti àlùgánàm àwọn ẹran aṣẹ́léwọ̀ fáwọn yahudi ṣùhómáhùmá àwọn bí ọ̀rá ara wọn aṣẹ́léwọ̀ fún wọn. bá yahudi ò gbọdọ̀ jẹ́ ẹ̀kọ́ yahudi wọ́n yà bùtù nítorí lọ́nà fi gbé àwọn òfin kan tó le fáwọn náà òfin yìí débi nǹkan jíjẹ wọn àgbọ̀dọ̀ jẹ àwọn àwọn páàtì kan lára àwọn ẹran bíi màálù bíi àwọn àgùntàn ara ẹlọ́ra wà ẹ̀ àgbọ̀dọ̀ jẹ. ìlànà ìwọ̀sán sọ́lá sọ pé làánà lọ́wọ́ lè yẹ̀húdà kọ́nà kó sẹ́bi náà lè yẹ̀húdì. ẹ̀rí tọ́lọ́mọba sọ́hánà wa ta'ala. tó harama aleihim ṣùgbọ́n lámà harama Allah aleihim ṣùgbọ́n ọlọ́ngbà ńgbà tó ṣe àwọn nǹkan ọ̀rá báyìí léwọ̀ fún wọn jámàlú ànábàámọ̀ yẹn náà bá fún ọ̀rá rẹ̀ fàbàrúhà má bàa lọ tà á ọ̀rá yìí ó ní tẹ́ fi ṣe wà á kàlù sámánà hà owó nǹkan yẹn wàá kà lò sámánà àwọn bàdùn ọjẹ indirect kí lè ṣe yẹn ète lànà ọ̀rọ̀ sọ́nà fi sọ́nù hadithi pé ní inna Allah idha harrama shay'an tọ́lọ̀ bá ṣe nǹkan léwọ̀ harrama sámánà sámánà owó kẹtẹ́ bá pa lórí nǹkan náà ìwọ ni nítorí bá jẹ́ ìwọ ní jíjẹ ọ̀gbọ́dọ̀ wá dọ́gbọ́n kàfi kọ́ ta kọ́ máa jẹ́ owó ẹ̀. ayẹwo ayé jẹ́ kó yá pé ní àwọn ọ̀rá wọn kaba ṣe lé wọ̀ fún wọn. illa ma hamalati zuhuruhuma awil hawaya àyàfi tó bá wà níbi àwọ̀ ẹ̀yìn àwọn ẹran yìí ẹ̀mọ̀ ibi tí ò ní lẹ́ran ọ̀rá tó sására igun nìkan la ṣe lẹ́tọ̀ fún wọn awil hawaya àbáwọn àfun nìkan. hawaya àbáwọn àfun tá lẹ́tọ̀ fún wọn ni. àwọn máa sálà tọ́bi azimi àbáwọn ràbí tó ti rò pọ̀ mọ́ egun ẹlẹ́jẹ̀ egun gbẹ́ran gidi ẹ̀jú yókù nù nígbà tó ṣe lọ́wọ́ ọlọ́run wá fẹlẹ́ ìdí àjẹ ọlọ́run jẹ́ láti kàjà sẹ́yìn náà ń bìbá gé yìí hìm látara ìkọjá làwọn la fẹlẹ́ ìsẹ́ wọn lẹ́sàn. ẹ̀kọ́ ṣírí ìyá lọ́nà fi jẹun bani israel ẹ̀rẹ́ ti pé ọlọ́run sọ fún gbà kẹ́kẹ́ ní fàtúlù àǹfọ̀sàkùn nígbà tó ń ṣe tí ó jẹ́ kí ẹ jẹ kẹrí ìtàn rẹ̀ sẹ́yìn ni pé kẹ mọ́ para yín báyìí pé bàbá ọmọ rẹ̀ lórí kọ́ ẹ̀ pé ọmọ náà rí bàbá ẹ̀ ń tọ́ ọ̀rẹ́ bá kọ́ dunra wọn para wọn dá yẹ kẹ́kọ́ náà tó àforíjì wọn ara rẹ̀ náà lọ́nba débi nǹkan jíjẹ fún wọn ó ní ntẹ́lẹ̀jẹ́ lára ẹran bí ọlọ́run ní zálíkà jàdá iná ń bì báàgì látara àbòsí wọn ìkọjá la wọn lórí ẹ̀tọ́ àwọn èèyàn láfi yẹn lè jẹ wọn. ṣùgbọ́n àwọn iná máa sọ lẹ́nu pé islam ẹ̀sìn tó lé ni islam rọ àwọn ni agbé líle fún nígbà tó ní ajẹ́bùtù lẹ́yìn ìlà àfi bẹ́ẹ̀ lọ́wọ́ bá ọba àlekẹ́ ọ̀la pé rọ́bà náà látàmílẹ̀ àlẹ́ náà. إصرا كما حملته على الذين من قبلنا ọlọ́run bá má gbé nira bá wa gẹ́ bọ́ ṣe gbé fáwọn tó kọjá wa síwájú wa àwọn láàrin fàṣì ìyẹn ò di ara rẹ̀ ló débi ẹran jíjẹ yìí ara rẹ̀ ń tẹ́gbẹ́ bá ta lé wọn kí náà fi kí náà fi mú ẹ̀gbìn yẹn kúrò wọ́n fòkúta tí ó fi máa tí ó fi máa ṣẹ̀jẹ̀ ara yẹn tó bá jagun kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ làkínkàn máa wù wọ́n nǹkan kékeré báyìí gbọ́dọ̀ mú tán àá rí ìbínú ọlọ́run iná ni ó ṣe kíni ní wàá jó ara rẹ̀ náà ń tẹ̀rẹ̀ tá à ń sọ fúnra wa yìí. ara yìí tó bá gbàwẹ̀ tó ti sínú lálẹ́ ó tún dijọ́ o ó tún dijọ́ kejì gbogbo eléyìí já wa ó wà ní ìsìlámù yìí sábà tọrọ ní ìsìlámù ọlọ́run látara pé wọn bá ní ìsọ̀rọ̀ ìlú kọjá àlà àṣà kan ilé wọ̀ fún wa inna la sadiqun ẹ fi kulli ma naqulu wa naf'al wa nahkumu bihi tá à ń sọ yìí olódodo ni wá lórí ẹ̀ òdodo lọ́rọ̀ lọ. wàmàn afdaqu minallahi qila láàyè mi wàmàn afdaqu minallahi haditha òsè tó sọ òdodo tọ́nà ọlọ́ọ̀bá lọ́bọ olódodo òdodo lọ́rọ̀ rẹ̀ bọ́lọ̀ ti jẹ àwọn bàní Israẹli àyẹn yẹn náà kèfèrí náà fẹ́ padà sí ilé ilé wọ̀ ilé ìlú tọ́ rárá kọ́ ọ tó lè pè nǹkan léwọ̀ nínú jíjẹ ó gbọ́dọ̀ ìpọ́lọ́ ló ṣe ń ni léwọ̀ ìdílé yóò gbọdọ̀ ṣe kálé ọ̀kan ní ìdílé tiwa o àwọn èjì nǹkan báyìí àbí ìlú tiwa o àwọn èjì nǹkan báyìí ẹ̀rọ àwọn ará india ń làwọn èjì màálù sọ́lọ́ ló ṣe léwọ̀ fún wọn ara súnánù jà ìlíyà kẹ́nẹ́ tó ń gbé wọlé o ẹni ìdílé mi àwọn èjì ẹ̀yọ sọ́lọ́ ló ṣe léwọ̀ fún wọn àwọn èjì báyìí nídìílé wa àbí lásìkò báyìí tóbìnrin bá wà báyìí àbí táwa tẹ̀sí báyìí jẹ́ táàsì rí pọ́lọ́ ló ṣe léwọ̀ ìlànà àwọn tánu jẹ́ mọ́ ìlànà àwọn jàhílíyà ní kẹ́sìn tó dé àbí tó wá jẹ́ wọ̀ ká sọ́dẹ̀ tọ́ ká sọ́dẹ̀ tọ́ ẹ̀rí ibi tó lè wọ́ sísè ẹ̀ mọ̀rí lọ́nà àfa ìdí yóò lè jẹ́ àbí ńgbà tó bá rí inú ayẹran tó rí èkó òkúté tó ti gbẹ síbẹ̀ ọ̀sán kí tó fi ṣe ó lè kí wọ́n fi gùn wọ́n fi fọkọ̀ mu ni ó jẹ́ àbí ó jẹ́ òkú bété èkúté gẹrẹ láàyè rẹ̀ tá a lè dúkà jẹ ní tá a lè jẹ. àbẹ́ yìí rí nínú gbé àwọn tó ta nǹkan ọmọ àbí kẹ́kẹ́ náà máa ń pè é eléwé ọmọ eré ejò ayọ̀ ejò gẹ́gẹ́ tó kọ́ ní lọ́ba yà á lè jẹ eré rẹ̀ ti lẹ́gbẹ́ sínú kínní yìí lóyún tó kú alágbá tó ti gbẹ ẹ bá ti wọ́n tẹ́ fi mí ṣe tí wọ́n jò ó tó yẹ pé bóyá ó lè jẹ́ pọ́ ẹnu ní òtún ṣe kínní ní òtún gbà lọ. ńgbà sábà àtún wá rí yẹn ń belé àtún ara àfa akpaláwo ni yóò tó ṣe pẹrẹ. sínú fíkì lọ ti kọ́ yóò ní bábù là á ti mọ̀ wà là á ṣe rí bà síbi tá a ti rí ìdájọ́ ń tá a jẹ tá a mú lọ ti kọ́ ni. àbí mílẹ̀ tawhid àbí nù tawhid lọ ti rí. àbí wà á ti rí ni. bàtí ní kó máa gbé nù rẹ kò yẹ kó ṣe síta àbí nǹkan kọ̀ọ̀kan ẹgbẹ́ pé ń bá ti ní ni gbogbo eléyìí tí ò bá mu ni àbí ká ṣe ní ẹ̀tọ́ fún ẹ̀kan ká má ṣe sẹ́tọ́ fún ẹ̀kan sáàtì lẹ́rìí ẹ̀rọ ti pàtàkì síwájú táwọn akẹ́bẹ̀rẹ̀ lọ pé ní má fìbò tó ní àdìlà ní àmì tó wà nù ẹ̀rẹ̀ yìí khalisọ̀ tún ìzùkúrì náà wà muharram alá àtiwájì náà àwọn wa náà lè jẹ́lé àwọn bí ó ra ẹ jẹ́lẹ̀ òbí àwọn obìnrin jẹ́ báyìí ilẹ̀ Yorùbá o èyí tó bá ṣẹ̀ṣẹ̀ délé ọkọ èyí tó bá lóyún kò gbọdọ̀ jẹ́ báyìí o èyí tó bá ṣẹ̀ bímọ tẹ́ẹ̀ fi ń pe tẹ́ẹ̀ kan lè jẹ́ tẹ́ẹ̀ kò lè jẹ́ sẹ́ẹ̀rì lọ́nà kan pọ́n kan lè jẹ́ lónìí ọ̀sán pọ́n kan lè jẹ́ níbo la ti rí o àbí yìí tá ní ṣe iye mi nìkan ni mo gbọdọ̀ jẹ́ o nǹkan kan gbọdọ̀ kan lẹ̀ òun náà ti tẹ́lẹ̀ wọ̀ fún àyókù níbẹ̀ ní àbẹ̀ kọ́ àdéhùn ọ̀sán sálẹ̀ tó ti sọ fún wa ni pé ní ó ń sọ tọ̀bákítà mọ̀rọ́kàtà ọjọ́ tó bá ṣe bẹ́ẹ̀ rán fàtìrì má àhà jẹ́ kí omi ẹ̀ pọ̀ ẹ̀rí wàtà àhà bí ìrọ̀lẹ̀ kọ̀ fàlàdùgbò ẹ̀ jẹ́ ẹ̀dínlẹ́ ká fún yẹn ní nǹkan jẹ́ ni wọ́n wá gbé ìfọ̀ e pé ah kódà nǹkan kan gbọ́dọ̀ kálẹ̀ mi ò kódà egungun rẹ̀ kò gbọ́dọ̀ lé o ò gbọ́dọ̀ wo gbá di àtórí ah bàbá yìí mi ejò yìí ò gbọ́dọ̀ jẹ́ o ò gbọ́dọ̀ tó gbọ́ kálá kí náà fi yí o ṣe ẹ́ àṣírí nu ètò yẹn gbọ́dọ̀ báyìí bẹ pé ẹ dákun ẹ máa ń gbádùn ẹ padì ẹni ẹ bó tọ ni mo padà ṣùgbọ́n ní gbọ́dọ̀ jẹ ẹni tí ó wá bọdọ ẹ kó náà da gbogbo rò rí ẹrú ó ní ẹyà jẹ dáadáa o ẹ mọ jẹ mo tẹ fún ọjọ́ sẹ́yìn ọgọrọ ọgọrọ gbá tọlẹ ti ní ah, pàǹtórí tọlọ gbogbo orú nǹkan báyìí o ẹ tó bá ń tọ́jú bọlé yóò mọ rírì ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ níta lè jẹ fún wa ìṣesí àwọn ẹlẹ́bọ̀n náà ti àtúbọ̀ pé àwọn ń pín ìtọ́nà òsèlè wọ́n ń ṣe léwọ̀ fúnra wọn. bákan náà yahudi ọlọ́run jẹ́ wọn ní alábàákà àwọn kẹ̀kẹ́ ń bẹ tó tọ́ ṣùgbọ́n tó lọ́n ṣe léwọ̀ fún àwọn látara ìyẹ̀bi tí wọ́n jẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala sọ wọn pé ní fa inkazabuk tọ́ba pèrè ànẹ́bì nírọ́ ẹ̀dọ̀ fẹsẹ̀ lálẹ́ kéye pa ànẹ́bì nírọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni àwọn kẹfẹ́ sẹ́ pànẹ́bì nírọ́ lórí kí náà ti pànẹ́bì lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ rò pé ní oníjàmbá lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì tí wàá fẹ́ tẹ̀lé òdodo ẹ̀yin tó yẹ pé lu mẹ́ka náà lẹ ti sọ fànẹ́bì pé ní sọ́ọ́dínkùlẹ̀ àmín ẹ sọ ní olódodo olùfọkàntán nígbà wo nu nígbà tẹ́sí ò tíì dé ẹ lọ́ọ́ fi lẹ́nu ìdí ọ̀gá ọmọ dáadáa lọ́mọ ah ọmọ nítorí bá kọ̀. bá gbé ẹ̀sìn déwájú rẹ̀ yóò chéjì ẹ̀mẹ́ lọ́wọ́. àdébà muhammad sallam níjọ́ kan ó pa ara mọ́kà nígbà tó lọ́ọ́ ti gbé dìde àwọn àfáà nígbà tí ọ̀rọ̀ ọlọ́run sọ̀kalẹ̀ pé wà á ń zèrè àṣírọ̀ takalẹ̀ àkọ̀rọ̀bìn pé ńgbà táyà ẹ̀ sọ̀kalẹ̀ pé fámìlì ẹ̀ tẹ́sùn ẹ̀ wà sí fún un. àdébà gorí òkè kílànà bí lòó lo míìsì tí o lè fi sọ̀rọ̀ ń gbà tí ó fi débi tí ó jìnnà náà kéèyàn wà níbi tí ó ga. ẹ̀rí táwọn bá lomi ìsẹ́yìn òfin gbọ́ ájínà ẹ̀sìn ẹni máìkì máìkì ẹ̀yìn sànúbí lo máìkì míìsì tó wà lásìkò tẹ̀ pé téèyàn bá wà lókè òun rí ó ti kíni ó lọ jìnnà lánàá ìbí náà fi gorí òkè tẹ́pọ̀ lónìí iṣẹ́ tó lè jẹ́ ó lọ jìnnà báyìí ń gbà náà yóò ṣe kíni yóò lọ wallahu alam. oní ẹ̀yin ará maka láwọ akhbartukum tí n bá fún yín ìró ana khayla pé àwọn kan ń gẹ̀ẹ́sìn bọ̀ khalfa hazal wad tó wà lẹ́yìn òkè yìí turidu an tòfẹ́rọ aleikum tó bá kógun jà yín ẹ̀kọ́ bóyá òkè yìí ló di ẹ̀kọ́ tó kẹ́ bá ẹlẹ́mọ́ni tó ń wọ̀ lẹ́yìn akuntu musaddiqiya sẹ́gbàmígbọ́ abẹ́ẹ̀ nígbàmígbọ́ pé àwọn ọ̀tá kẹ́tì fẹ́ kógun bá wa o sanbọ ni àá àti nígbà ẹgbọ májà rọbù náà àlééká kẹsìbà kọtùn à karọmẹ lọ́wọ́ rí à ah, karọmẹ lọ́wọ́ rí ọparọ ọba ti wí ní làágbà anabi ani kì í ṣe pé àwọn ẹsẹ o ó fi yẹ pé ẹsẹ kíyèsí pé kó lè máa pé má ṣe rìláì lórí òwúrọ̀ tó anabi àti pé ní èmi tẹ rí yìí nàzírò lakum. olùkìlọ̀ ni mo jẹ́ fún yín bẹ́ẹ̀ ni ìyẹn ní azabin shadid kí ìyá ọlọ́run bá ni fi ọ̀pọ̀ sí ẹjọ́ náà ẹlòmíì ò mọ̀ pé yín lólódodo bí wọ́n yẹn bá lọ́dọ̀ ni ò ní gbà bí olódodo ni gbàtẹ́sì pé nírọ́ fàkúrọ̀ bùkún dhu rahmatin wasi'a yẹ kó yẹn apẹ́ ní ọlọ́run ọba yín ọba aláàánú táànù rẹ̀ fẹ̀ ni. àtìká súnmọ́ àánú sórí àyè síwájú pé wà rahmati wasi'at kulla shay àánú mi kárí gbogbo nǹkan. wọ́n wá fi jẹ́ arrahman fi rahmatin wasi'a ẹni táànù rẹ̀ kárí. àbójọ tó jọba rọ ilé ta ni èdè àbójọ tó wà rọ tó gbogbo ìbàyè ah ilé baba kíní tó jẹ́ kọ́ eh, kèfèrí ni ò wá dé àbí ẹ rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ tó bá lọ ṣọ́ọ̀bù ní o kéré ó pé ọ̀nà ò mọ rí kankan tó mọ rí tó mọ rí lówó nkálukú ní jẹun ó kó lórí àwọn èèyàn ó fi dórí àwọn ẹranko ó fi dórí àwọn àlùjẹ̀nu ó fi dórí àwọn nǹkan kéékèèké tá a tiẹ̀ lè fojú rí gan gbogbo ọ̀nà jẹun látara àánú ọlọ́ọ̀bá tó kárí bákan náà arrohim dhu rahmatin khaso àánú kàtó àlọ́ pé ṣíṣe àfáwọn ẹni rẹ̀ bí àwọn mọ̀mìnì wa kana bil mu'minina rahima aláàánú ọlọ́run jẹ́ fún àwọn mọ̀mìnì. ọlọ́run ní sábà pèrè ànábì nírọ́ yẹ káwọn pé ọlọ́run bá dhu rahmatin wasi'a aláàánú táànù rẹ̀ fẹ́ ní bó ṣe wá láàánú yìí náà ẹgbẹ́ o wàlá yọrọ dubaṣu anil kọ́mìl mùjìrìmìn ṣùgbọ́n ìyá rẹ̀ kò ní gbé kó fún mùjìrìmìn àwọn àwọn aláìgbọ́rọ̀ yìí o òṣùlùbù méjìlá yà yìí mú wa òṣùlùbù àtẹ̀rìgìb ìṣèyẹ lójú kòkòrò pé ah, àánú ọlọ́run yémi náà ṣe kíràkítà kí n fi rí kíni àánú ọlọ́run òṣùlùbù ẹlẹ́kẹ̀jì ni àtẹ̀rìgìb ṣé bó ṣe láàánú náà náà ló tún ní kejì o nàbì nínú súra bẹ́ẹ̀ nàbì ìbáàdì fún àwọn ẹrú mi nírò àdìní gàfúrú rahim pé aláforíjì ni mo jẹ́ títú kẹ́ni wà á na àzábì àti pé yàmi náà àti same time ó àzábì alim ìyẹn lẹ́tà ìrọ̀tún ni o méjèèjì ni o ẹlòmí ò gbára lé kẹ̀kà ọlọ́run lórí síbà ọlọ́ni ìnàbà ti ṣàròbíkà lọ́sẹ̀dí ìyá ọlọ́run bá ní agbára nítorí pé má fi sẹ́gbẹ̀ẹ́ kan ẹlòmíràn máa ṣàìdá ó lè máa lo ọkà ọlọ́lá nù ún fẹ́ kò ní hàn pé kò tún ní láti pé báàánú rẹ̀ ti fẹ́ lọ kí ní ìyá òun náà tó ṣe kí ni ó tó lágbá tó bá ti lọ́ọ̀bá o wọ́n kọ́ máa ṣàìdá kọ́dà ọlọ́run lòlò tó bá ẹ̀dẹ́ nù gbogbo nǹkan lẹ́yìn máa múlé kọ́ fi ìyẹn làwọn mòmìnì gidi fi máa ń sin náà bá ní rọ́gàbàn ẹni tó sojú kòkòrò sí kínní. àánú ọlọ́run wàrà àbà tó tún wá rírì tó ń bẹ̀rù kí kíní wọ́n tẹ̀lé lóhun ìyẹn ọlọ́run. wàlà ayé àmọ̀nà mọ́kàrọ̀ lọ àwọn ẹni rẹ̀ wọ̀ ẹja kẹ̀kẹ́ yà kí lọ́lọ́wọ́ ṣe ìbánu rẹ̀ fẹ́ ẹ̀dínú òjò tó bá dé ẹ̀dínú bá kì í sèyàn gidi ẹ̀rẹ́ nìgidi kẹ́kọ́ kọ́kẹ́rẹ́ abalẹ̀ délé àgùnbó tó ń ṣe etí tó ẹ̀sìn ò lé tó bá ń àná ọlọ́run fẹ́ àná wà lùjẹ́ náà tọ́bi ó sì mọ̀ kì í láyà pé ẹ má dá wọn lóúnjẹ rẹ lọ́dọ̀ tòkòtò wa ni àbí pákó náà àbí wọn mẹni ọlọ́ọ̀ni ìlú pé ìtẹ̀sẹ̀ ẹ̀yẹ gẹ́lú wà náà àbí kó kì í láyà pé ní tọ́ba kú ìwọ òun lọ kọ́dà ara ẹni tó kú pé má dá wọn lóun tọ́ba ń bí ẹ ìjọ àánú ọlọ́run ọba tó fẹ̀ ni bẹ́ẹ̀ náà ni ìyá rẹ̀ ṣe kí ni ló lágbá àdìsẹ́ńtà tó gbọdọ̀ fi tẹ́gbẹ̀ẹ́ tìyà ká tilẹ̀kùn àánú kọ́má sọ yẹ bẹ́ẹ̀ à sẹ́yìn lè rí kí ọlọ́ba yìí ìyá nìkan lọ́mọ ṣe kí ni lọ́mọ sọ fáwọn èèyàn lọ́mọ polówó mọ kàfàrà gbogbo yẹn lọ yóò àgbà lera nu ọlọ́run ẹgbẹ́ yẹn náà tó bá mú ọ̀gá ẹ̀yìn ti sórí bù ẹ̀yìn ti àà àníbàbọ̀dà sọ́lá sọ́kẹ́ mọ̀ ń kọ́ ọ́ halaka náà fẹ́ tó ní gbogbo èyàn ti parun ó nìkan àbọ̀ méjì náà wá dúró dédé fàwa àhàlàkù oúnjẹ ló parun jù nínú àwọn èèyàn ìṣesí àwọn kan tó nu ó lé ní gbogbo ara àbáyé ní gbogbo wa dáhàjì mùsùlùmí olè náà méjì péré alákùnrin kan tó ké gbogbo ayé kẹfẹ́ ní gbogbo mùsùlùmí méjì náà ló wà bó ti ẹ lọ́mọ méjì tìkẹ́ ló sọ táwa ní kejì ń wà ní India. هذا من شوم التكفير على الاندباء ìkàfàrà yẹn lọ́nà tí ò tiẹ̀ lé tí ò létò ọ àti gbogbo alùpàlọ́ ló fẹ̀ yìí ọ àti ẹ̀rí àkànnà wà ṣé kò wà yìí náà ní ẹni kùránì yún kò ní kò ní sọdún pẹ̀lú àwọn èèyàn kìíní kan ẹ bá rọ́ṣù kò ní kakún ẹni wọn ti wá sí ọ kí ẹ lè sí àwọn ẹ̀yìn mùsùlùmí tọ́lọ́mbáwí ìjọ rẹ̀ nìkan sì gbọ́dọ̀ gbọ́ wá sí ẹlòmíì ẹ̀yẹ náà tuntun fi sẹ́gbẹ́ tìyà àti kíni àti lẹ̀kọ́ àánú ìyẹn gbọ́dọ̀ sọ̀rọ̀ àmọ́jẹ́ kí tara mú ẹ. ẹni tí ó rí ẹni tó sẹ̀ tó tilẹ̀kùn kẹ́ tó wá ẹ̀ tó yẹ pé tìyà ẹnìkan ló wá ń wò tó sọ pé ní ọlọ́run fìyà jẹ́ ọ ọ̀lẹ́rà foríjì ànábì gbọ́ pé ta ni ń fi ọlọ́run búra bẹ́ẹ̀ni kò lè ráforíjì ọlọ́run ni kí n sọ fún ọ pé ọlọ́run ti foríjì ìwọ gan lọ́sì kínní ni mo bá gbogbo iṣẹ́ rẹ jẹ́. so sùlùmù dáwọ́ yẹn ọgọ̀dọ̀ yẹn bẹ́ẹ̀ náà targhib wa tarhib. èpè méjèèjì láyà ikú sínú pé tí wọ́n bá pè é jẹ́ káwọn pé àánú ọlọ́run ọba àánú tó fẹ̀ ni káyà tètè padà síbi àánú yìí. bákan tó bá láwọn ò tẹ̀sìn wàlá yọrọ dùbà so anil qawmil mujrimin ìyá ọlọ́run ní kakú kò sí tó lè ti kú fáwọn tani alimujirimin àwọn aláìgbọràn àwọn òbílẹ̀ jẹ́ torí pé kò sóbílẹ̀ jẹ́ tó tẹ́ni tí ń pa nípa Muhammad sallam nírọ̀ ìwà burúkú ni. ọlọ́run mi sọ fún anabi pé ní ọ́ sùúrù náà nípa kọ́dùkú ti bàtí rúṣùlù mi kọ́bìlì láti pa àwọn anabi náà nírọ̀ kí wọ́n tó dé fasobaru ala ma kudhibu wọ́n ṣe sùúrù lórí kíni lórí ìpènirọ́ tó pènirọ́ wá óòzù hàn tó bá wọn lórí ìpènirọ́ wọn tún fìyà jẹ wọn. títà náà ṣe ọlọ́run bá fi wá dé bá wọn. tí wọ́n náà bá gbọ́dọ̀ ló dá nísìnyí ọ̀ ṣe sùúrù ni torí tiẹ̀ ò tó ń tẹ́ fi kàwọn ànẹ́bí ọlọ́run. ayọ̀bá náà wọn ní olóòótọ́ ilé ní ẹ̀pẹ́ tí ò lẹ́ni hàn nígbà lálejò nu ẹ̀lòmíràn tẹ̀lé kọ́ déwájú wọn àpọ̀rọ̀ ẹ̀sìn lọ́fẹ́ mọ̀ ló lè kẹ́ lábùkọ̀ ẹ̀dẹ́ nu yẹ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ti kò ṣe pọ̀ sí ọtí dáadáa kan fún ní dúpẹ́ o kò fẹ́ kọ́ ọtí ẹ̀ṣẹ̀ kí ni kò sọ̀rọ̀ ni. ìpànẹ́bì ní rọ kòmíìnì pé ńgbà táwọn ẹbí wà láyé nìkan gbogbo ẹni tó rí ọ̀rọ̀ ànábì àmọ́sọ̀sọ́lám tó wà sọ̀hí tó rinlẹ̀ tó nírọ́ ni tó lóun ní tẹ̀lé tó sì mọ̀ pé nǹkan yẹn rinlẹ̀ òun náà pànẹ́bì nírọ́ ni a gbọ́dọ̀ pé nírọ́ bákan náà là sì gbọ́dọ̀ parọ́ mọ́ kọ́dà àníyàn mi dá ní a lè rọ àdìsí ká fi fa àwọn èèyàn sẹ́sìn nítorí kíni kálí bá máa sin lọ́wọ́ wà á ti kọ́ láàrọ̀ sólà bàbá sọ́lá nítorí ti rinlẹ̀ ó ti tó wá níwáàsí àníbà bàbá sọ́lá ó ní man kadhaba alayya muta man kadhaba alayya muta'ammida ẹn tó bá màmá tó dárọ́ tó dàdà parọ́ mọ́ mi falẹ̀ yàtọ̀ bá sọ́ra kárí pé àátẹ̀lé lánàá ànábì Muhammad sallam nítorí bá mú wá lẹ́sìn ní làánú gbà ní ẹ̀sìn nítorí bá pè lẹ́sìn àní pè ní ẹ̀sìn ọlọ́wà subhanahu wa ta'ala tó wá ń sọ fún wa pé ní sayaqulu alladhina ashraku àwọn kẹfìrí àwọn ẹlẹ́bọ̀ ń mọ̀ sọ báyìí pé ní law sha'a Allahu ma tọ́lọ́n bá fẹ́ ni ọlọ́run láwo máa ṣẹbọ báyìí káìpọ̀ ọlọ́run àní ṣẹbọ. àwọn eléyìí ó mọ sábà bẹ kádàrá tó bá ṣe kíni tó bá ṣàìdá ó mọ sábà bẹ kádàrá. sheikh sadi sọ wípé alábòsí ni wọn nítorí lè gbà lọ́rọ̀ gbèsè ayé wọn náà mọ̀ pé wọnú ẹ̀sìn ẹ wọn rò pé bàbá gba kádàrá gbọ́ ni délẹ́bù yẹn wọ́n fẹ́ lọ àkídà tó wọ́n dàbí àkídà àwọn jàbúrí àká ọlọ́run náà lórí ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ẹ bá lẹ́nu mi kó máa kírun ẹ̀ bọ́ọ̀nà ti láwọn ọmọ ẹ̀ sì ti wà nù ó ti yorùbá lè filẹ̀ bọ́ọ̀nà ti láwọn ẹ̀ àá má parọ́ mọ́ lọ ìlànà kẹfẹ́rí ni wọ́n ṣẹbọ ọ́nì à ó wọ ọlọ́run ní káwọn ọmọ ẹ̀ ṣẹbọ báyìí káyipó ọlọ́run àbá ti ṣẹbọ òrùkó wù ká máa ṣe ni káyipó tó wù àbá ti ṣe wàlá àbá ọ̀nà walau sha Allah ma ashrakna wala abauna bàbá àánú bá ti ṣe ṣùgbọ́n lọ́nà ní òrùpé ká mọ̀ ṣe bó ṣe kọ́ tiwa nu. ló kọ́ kí ẹ máa ṣe bọ́ ló kọ́ pé kọ́ máa kírun ló kọ́ pé kọ́ máa mutí kọ́ máa jalè. ọ̀wá tún lé ayé olóbi iṣẹ́ ni ẹ bọ̀ ojú ò lè gbà bọ́ọ̀lù ń ṣe kọ́ tiwa kọ́ wa ò bọ́ọ̀lù owó ọjáde àwọn ọ̀dọ́ ẹ̀sìn àwa ń sọ pé ìtẹ́nìkan kan ò lè gbà fúnra ara rẹ̀ lẹ́yìn á máa ń gbé wọnú ẹ̀sìn ọwọ́ àlọ́nà ìyá náà bàbá mi tó ti lọ ẹnìkan kan fọ́ létí látẹ̀yìn ní kwá ó bá tún yẹn lọ́wọ́ ajú ẹ̀ ẹ̀ wọ́n fẹ́ ọlọ́run lẹ́nu ní gbọ́ létí ṣé yóò gbà kò ní gbà báwọn ṣùgbọ́n àyè máa gbé wọnú ẹ̀sìn kódà ló mọ̀ sọ fún ọtọ́ ṣe wá àti pé wàhálà wọn ẹ̀ wọ́n ti wàhálà kó bọ́lá ṣe kọ́ tí wọ́n ẹ̀yin wà lọ àkídà jàbúríyà náà jàbúríyà náà wọ́n lọ àkídà pẹ̀ ọmọ ẹ̀yìn ò níṣe ọlọ́run mi tọ́lọ́ bá ti lọ náà ni alẹ́ ìtọ́lọ́ pé ní èyàn dàbẹ́ kàlímọ́ yìí tún fi yẹ́ di lèmọ́gásì ẹ ọmọ ìyẹn dàgẹ́ bí òkú tó ti dé ní tẹ́wọ́n àbí òkú tí wọ́n wá ń wẹ̀ ibi tẹ́ bá yí sí náà yóò ṣe kíni yóò yí sí ibi tọ́lọ́ bá yí yẹn sí tó bá ní mọ́ kírun yẹ pé alikọ́ òfin ìyá mi ó jù yẹn sínú omi mọ̀tò fanlẹ́ni tó dé lọ́wọ́ dé lẹ́sẹ̀ wakọ̀ lálẹ́ àwọn ìwà ń sọ fẹ́ni tó jù sọ wípé ìyáka ìyáka àǹtòbútà lábìlímà ì. ó dọ́wọ́ àdó mi ò gbọ́dọ̀ kẹ́ lára o ah, bóòlù mi ò ṣe wá ní kàn ẹ tán dìde kò léwu ẹ yóò kàn máa sí kìlọ́ náà nì pé bẹ́ẹ̀ làwọn náà rí nínú ọ̀rọ̀ kádàrà wíwà kan dìde wá nì nítorí wọn ni yóò mọ jalè yóò mọ jalè lọ́nà nì. ẹ̀wẹ̀ tẹ́tí ọlọ́run ti kọ́ báwọn ni wọ́n ní wàlá àrọ́mìnà mi ṣe gbogbo nǹkan àti léwọ̀ yìí ẹ̀mú pé aláta á ti àwọn nǹkan léwọ̀ tó ń sọ àtúbà wọ́ lọ́nà àbá ti ṣe léwọ̀ ṣùgbọ́n lówù pé ká ṣe léwọ̀ bẹ́ẹ̀ òkè òun náà ló wá rán níbi tí yín pé kẹ́ mọ́ ṣe léwọ̀ mọ́ àní kó ń bẹ o ọ̀bọ́nà ti kọ́ tèmi nù pé mọ̀ mu tí òkè ọlọ́run ó yá fi ọtí lẹ̀ lẹ́nìí kọ́nà tó kọ pé kọ́ mọ́ ṣe kíni kọ́ mọ́ mu ti mọ́ ẹ̀ lè kó kò o aláìní kan ṣe ni ẹ tó bá ń láàyè mi sọ pé wà kọ́lá lẹ́dínà ká aṣọ̀rọ̀kù láwùṣà allah ma abadna min duni mi ṣe olólùláwò máa sìn kán mi tó bá wù ní a ó bá wù pé ká má tó sìn kán mi àní sìn kán mi ọlọ́ni kàdálíkà kàdàbà lẹ́dínà min qablihim orí tiwọn kọ́ ló ti bẹ̀rẹ̀ àwọn tó ń ṣíwájú wọn báyà náà ti pọ̀rọ̀ ọlọ́run nírọ̀rí hátà dàkú tí ọlọ́run fi wá dé bá àwọn ẹ̀ ti wájú wọn ìjọ nuh ìjọ hud ìjọ lud ìjọ sọ́ọ̀lì ìjọ shuaib wọ́n ti pọ̀rọ̀ ọlọ́run lílọ́nu náà máa ṣe àìdáàdì tó máa lẹ̀ mọ́ lọ́kẹ́ ọlọ́run láwọn máa ṣe é ọlọ́run náà ló wù bẹ́ẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala wa ní kánàbí sọ fún wa pé ní kol ali indakum min ilmi fatukhrijuhu lana ẹbọ tó ń ṣe tẹ́ ń ṣe alimi indakum min ilmi ṣé ìmọ̀ kan wà tẹ́ rákọ̀ọ́lẹ̀ pé ọlọ́run jẹ́ máa ṣẹbọ fatukurijú lánàá ẹnu àti kínní ẹsẹ àwò àbí tẹbẹ ẹlẹ ẹsẹ mọlọ ni gba níta níbi kúrò àti ọlọ́run lọsẹ ó sàn pété wá fún pé tọlọ ń sọrí ẹsẹ àwò bí dákọọlẹ tì í náà wà pé ọlọ́run ló ní ẹ máa ṣe kínní ní ẹ máa ṣe bọ ẹ rí ẹlòmíràn ni ẹ gbogbo ẹ náà lẹsìn lọ́dọ̀ ọlọ́run òkè ẹsẹ àwò bí tọlọ ti pè bẹ́ẹ̀ àwọn mùtí wa pé nínà dínà ẹ̀yìn Allah ilẹ̀ islam ó yẹ wá mùtí ẹ náà wá pé kó tọ́ ṣe ẹbọ ni ọlọ́run tá ilé bàbá mú yìí sọ fún wọn pé ẹ̀ṣá wo ayépélé wọn jẹ́ kọfà gbogbo àwọn tí wọ́n máa ń sáta bẹ ìrọ́bà yìí pé ọlọ́run tó tó ọlọ́run kékeré wọn ti bẹ ṣá wo bí tó ti rí. in tattabi'una illa zon àròsọ ìyẹn pé ìròrí lásán àbámúdá ni wọ́n ń tẹ̀lé wàyí ni antum illa takhrusun ọlọ́ni àjẹ́ kẹkẹ ju ẹ̀jẹ̀ kẹkẹ lọ ntọ́lọ́ sọ lẹ́nlẹ̀ mọ́ ọlọ́run sọ pé kẹ́nìkan ṣe bọ́ ọlọ́run sọ pé ké ìgbésí ayé tẹ́nìkan wà gbéni kó mọ́ máa kírun ọ̀wá kírun wọn ni ẹ̀ bọ́lọ̀ ń ṣe kọ́ tèmi nù hmm. àbọ̀ ń ṣe wà tí ò da ọ̀jà wọn bẹ ní bọ́lọ̀ ń ṣe kọ́ nu lóògùn àtọ́lọ́ ti ẹran òjíṣẹ́ sí wa tó ká mọ̀ pé wà tí ò da tí ò da ni ká sá fún ó ti sọ pé gbogbo akámọ̀ ṣe tí ò da ni ó sì sọ wọn tó dáa fún pé ní ká mọ̀ ṣe ìwọ wàá ṣe wọn ní bọ́lọ̀ ń ṣe ní ìwọ mọ̀ ṣe tiẹ̀ nu kódà ló bẹ̀rẹ̀ mọ̀ pé kẹ́ mọ̀ ṣe wá àti fún ọmọ èmi tẹ́lẹ̀ ni kó mọ̀ ṣe wá àti fún ọmọ pẹ́ ẹ̀kọ́ táwọn ṣe náà ni ọmọ òun dé ọmọ ṣẹ̀ṣẹ̀ òun fọ́ sọ́yà ó sì sọ fáfá pé ṣe bá bẹ́ẹ̀ náà lè mọ bá mi sọ wọn lórúkọ ẹlẹ́bọ̀lẹ̀ ó sì sọ pé káfá ẹmọ dààmú ara rẹ̀ mọ́ òun ò lè bọ́ọ̀lù ṣe kọ́tọ̀ òun nu ọ̀ọ́tì tí ì kú ọ̀ọ́tì yẹ gan ìparọ́ mọ́ kádàrá ni ọmọ ìgbà tọ́lọ̀ ń kọ́ lẹ́yìn náà lẹ́yìn pé ìparọ́ mọ́ kádàrá ó yẹ pé yẹn tó ń sọ pé yẹn mọ kọ̀kọ̀ bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ àtọ́ wà láyé tí ó ti mọ tí ó kulẹ̀ lọ́sọ̀ pé bọ́ọ̀lù ọ̀sẹ̀ kọ̀tọ̀ tó mọ bá lọ́nu bó lọ ṣe rí báwọn. àwọn aláìní kan ṣe náà máa ń ṣe báyìí lẹ́nu tẹ́wọ̀n kò wọ́n sí òdodo tí ó mọ fẹ́ sásábẹ́ kádàrá tí ò gbọ́yé kádàrá tí ò lè lò nígbèsí ayé rẹ̀ ẹ jòkó lé ẹ má lọ ṣọ́ọ̀bù ẹni bọ́ọ̀lù ọ̀sẹ̀ kọ mọ jẹun kọ́ ní bọ́lá ń ṣe kọ́ tiẹnu mọ́ bá máa yó sábà gbé nǹkan rẹ lọ́nà ẹ̀tọ́ kọ́ sí máa wò wọ́n lọ báyìí kọ́ ní bọ́lá ń kọ́nu tá lè fi bára wa lò tá a lè gbà nígbèsè ayé ara wa ká máa fi lọ́lọ́wọ́ bọ̀ bá àlejò ọ̀la olóńtí ká nàbí sọ fún àkèfèrè pé ẹ sáà wò níbi tá a kọ́ lẹ̀ ń wà ẹ jẹ́ ká ṣùgbọ́n wọn lè rí torí pé ẹ̀yìn dàkúmẹ̀ ní kìí ṣe ìbéèrè pé ẹ méjì wá nínú balaga yẹn ni ìsìfọ́àmù nkárí abitakọ wọn ni hàn lérí mú wa àbí ká pé ìsìfọ́àmù tàjíìs abikọ wọn lágara ibodè ti fẹ́ rí mú wa lọ́nà bí wàá tó ké anábì wọ́n dààmú ara rẹ̀ jìnlẹ̀ hàn lébù kankan wá ìyẹn tẹ́mi ọ̀húnà ìlà tọ́nà ẹ̀ pé àbádá ń tẹ̀ ẹ̀ ti ti tẹ̀lé àbá níyọ̀rì nǹkan mú jáde ibi àkọ́lọ́ ni anábì wọ́n dààmú ara rẹ̀ hàn lérí kankan mú wa àbá náà wàá lá wàyí ní àǹtùmí làtà àkùrùsùn ẹ̀rí àròsọ lẹ́ ń sọ. kọ́lọ́ba sùwádìí wa tààlà kí ó sànù wá ní sókí àwọn ẹ̀kọ́ tí àkọ́ńbè náà ní wípé ní àwọn nǹkan ẹ̀tọ́ ọlọ́run ṣàlàyé ẹ̀ fún wa ní nǹkan jíjẹ àtàwọn nǹkan ìwọ̀ kò wá sí fọ́ọ̀mù nìyẹn kan ó ṣe wò kó jẹ́ kó máa bákan náà tó yẹ ká lè yusru lè islam wọ́sọ̀ ò láti ọlọ́ yẹ ká tó mọ rírọ̀ islam àti ìrọ̀rùn rẹ̀ látàrí pé ní àwọn nǹkan tó ṣe kẹ́kẹ́ wá jẹ àwọn nǹkan mìíràn àtọ́ yẹ pé wọ̀ ní fáwọn bani israel kí ló sún wọn débẹ̀ ọlọ́run lè bá gé yìí látara ìkọjá làwọn ẹ̀dúró déédéé wọn. ọlọ́run àṣùfáàná àtàlá ti jẹ́ pé yọ apẹ́ ní báànù ṣe fẹ́ bẹ́ẹ̀ náà ni ìyà ń fẹ́ òfẹ́ tó bá ṣiṣẹ́ àánú yóò ra àánú ẹni tó bá ṣiṣẹ́ ìyà yóò ṣe kíni yóò rí ìyà ẹlòmíì ò lè bọ̀ ẹnìkan ni àbí bẹ́ẹ̀ kọ́ láyé kò kò lè jẹ́ níyà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bóyá kò tó ẹgbẹ́ kẹ́ ọ̀yà ẹlòmíì ìyà rẹ̀ ò sí lọ́wọ́ mi àbí ìyà mi ò sí lọ́wọ́ ẹ tọ́tún lérí sí but ó lè bọ̀ ẹnìkan owó ẹ̀ lè wà lọ́wọ́ ẹ̀ ó lè bọ̀ ẹnìkan kò lè jẹ́ níyà nù ẹlòmíì láyé sì ni ó lè jẹ èèyàn yà ní tùpẹ́ kò ní tó lè ṣe lé àǹfààní fún yàn ìwé méjèèjì ló wà lọ́dọ̀ ọlọ́run o ẹni kó mọ ibi tí ó tora rẹ̀ sí ẹ̀rí níparí òun náà ní pé ní ìṣesí hàn kẹfìrí ni kán máa ṣàìdá kán máa lọ mọ́ kádàrá ṣe àwọn ọlọ́nà ló láwọn ọmọ ẹ̀ṣẹ̀ kínní láwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bọ́lọ̀ ṣe kọ́ tiwa nù eléyìí kí mùsùlùmí sá fún ká má sí kádàrá gbọ́ ká má gbọ́yé ní àgbọ́yé bí ó ṣe wà kọ́ yẹ pé kádàrá láàbì máa ṣe àìdá tá à ń ṣe láàbì máa fẹ́ ní tá à máa fi ń rinlẹ̀ ẹ̀ mọ̀ fún mi bọ́lá ṣe ní mi máa ṣe nù mùsùlùmí ò ṣe báwọn tọ́lọ́mù bá ti ní òdà ọ̀sẹ̀ kìíní ọ̀sà tó dúpẹ́ àlìsàn ọmọ ènìyàn wà lẹ́dí yẹ́kìtì àmàlà òun ló ń ṣiṣẹ́ ara rẹ̀ fúnra rẹ̀ wallahu khaliquha khaliquha ọlọ́nkà da iṣẹ́ òní ṣùgbọ́n mi yẹn dídé kìíní ní í ṣe dídá lọ́lọ́ ń dáṣẹ́ ṣùgbọ́n mi yẹn ni ó ṣe é sòtí ọba tí ọlọ́run wá fún ọmọ èèyàn ní hurriyatul ikhtiyar kó ṣẹ̀ṣà wà dé iná ònàjìdẹ́ atọ́yàn sí ọ̀nà méjì yìí tó dáa àti tí òde kéde tí ò dáa ẹni tó bá mú tó dáa ọlọ́run sì ṣe rọrùn fún ẹni tó bá mú tí ò dáa ọlọ́run ṣe rọrùn fún tá ló mú fúnra rẹ̀ òun kó àtàtà pé ọlọ́run ní olóòmọ̀ mú tí ò dáa tóun rárá o.